الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله وبركاته ọba tó fi àánú rẹ̀ kó wa jọ ní ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí àwa lórí bab tó ń sọ̀rọ̀ lórí alkhusuf asàlàyé lórí àdísì mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú báàbì náà ní ṣókí. So à ń ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àdìsẹ ẹlẹ́kẹta torí pé òun ló kó àwọn àwọn nǹkan sínú ju àwọn àdìsí yòókù lọ a ṣàlàyé lórí ọ̀rọ̀ rẹ̀ tó ní khasafati shams ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam a ó dìde lórí qawluhu fabacatha munadiyan. ينادي الصلاة جامعة فبعث مناديا ينادي الصلاة جامعة ó ní anabi sàlá sàlám ló bá rán ẹni olùránṣẹ́ kó lọ pé as-salata jami'a ẹni pé kó gbóhùn sókè láti máa pèpè wípé as-salata jami'atan imaamu nawawi ó ní fihi dalilu lishafi'i wa man wafaqahu annahu yustahabbu an yuna an yunada li salati al-kusuf ipe níbí ẹ̀rí ń bẹ lórí pé ohun tí a fẹ́ ni ká ṣe ìpè ká pèpè tí a bá fẹ́ kírun kusuf ìpè tá a sì pé kì í ṣe ani as jami'atan as jami'ata as jami'ata pẹ̀lú fata lórí ta méjèèjì ó ní pé ayé uhduru as-salah hala kauniha jami'atan ẹni ẹ péjọ láti wá kírun o ní ìgbà tí àwọn èèyàn bá péjọ torí àti kírun kusuf imaamu nawawi ó ní fi ithbatu salati al-kusuf wa fi istihbabu fi'liha fil masjid níbi ẹ̀rí wà pé ohun tá a fẹ́ oníkà kírun salatul kusuf ní masalasi ní masalasi alladhi yusalla fi al-jum'a èyí tá irun jimá ń bẹ so eléyìí ni ohun tí a fẹ́ ká kírun náà ní masalasi tá a ti ń kírun jimá torí pé hadith abdullahi ibn amru ó ní lamma kasafati shamsu ala ahdi rasulillahi sallallahu alayhi wa nudiya inna as jami'atan nígbàtí kusuf tó ṣẹlẹ̀ lásìkò anabi sàlám wọ́n pèpè ipe asalata jamia wọ́n ṣe adhan wọ́n sì ṣe iqama kí wá ní ìdájọ́ ìpè yìí àwọn afáàní ìdájọ́ rẹ̀ ìdájọ́ kusuf náà ni nígbà tó yẹ pé irun kusuf yẹn sunna ni bẹ́ẹ̀ náà ni pípèpè irun náà sunna náà wọ́n ní wà ajma'u annahu la yu'adhanu laha wala yuqam bákan náà kò sí ìyapa ẹnu ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé a kì í ṣe adhan bẹ́ẹ̀ ni a kì í ṣe a kì ṣe iqama gẹ́gẹ́ bí imam nawawi bó ti sọ. ọ̀rọ̀ rẹ̀ tó ní faqama rasulillah sallallahu alayhi wa sallam fasalla bin nas ni anabi sallallahu alayhi wa sallam bá dìde lọ́ba kírun pẹ̀lú àwọn èèyàn níbi àdìsí àbí Musa ètò wà nù bábí ó ní faqama fazi'an yaksha an takuna as-sa'a anabi sàlám lọ́ba dìde pẹ̀lú bẹ̀rù láti jẹ́ pé kó má jẹ́ pé àsìkò alkiyama tó faqama fazi'an anabi sàlám ó dìde pẹ̀lú bẹ̀rù yaksha an takuna saa ó ń bẹ̀rù kó má pé àsìkò alkiyama tó alkiyama tó ọ̀rọ̀ rẹ̀ tó ní anabisa asalan dìde pẹ̀lú bẹ̀rù ó ń bẹ̀rù kó jẹ́ pé kó má jẹ́ pé àsìkò alkiyama ti tó wọ́n ní eléyìí ẹ̀rí ni pé anabisa asalan ò mọ ìgbà wo ni ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama máa jẹ́ tí kì í bá ṣe bẹ́ẹ̀ anabisa asalan ò ní dìde pẹ̀lú bẹ̀rù kó má jẹ́ pé àsìkò alkiyama tó torí kùsùf tó ṣẹlẹ̀ tó ìbáyẹ̀pẹ́ anabi sàlám kò mọ àsìkò ìjọ wo níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bó ni ó ṣe wá jẹ́ tí àwọn ẹlòmíì tí wọ́n ṣe máa kílèmù pé àwọn mọ ìgbà wo ni ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo ẹni tó bá kílèmù kó ń mọ irọ́ ló pa gbogbo ẹni tó bá sì kílèmù pé anabi sàlám mọ àsìkò ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama òun náà parọ́ torí pé sunna anabi sàlám àti àwọn àyà nílò alukur'an. ọjẹ́rì síbẹ̀ ọlọ́run bá ní yas'alunaka anis sa'ati ayyana mursaha qul innama ilmuha inda rabbi la yujalliha liwaqtiha illa hu thaqulat fis samawati wal ard la ta'tikum illa baghtan يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون ọlọ́run ọba ọba àlekè ọlá ń sọ pé yas'alunaka anis saa wọ́n ń bi ọ́ léèrè ìgbà wo ni ìjọ gbẹ̀ndẹ̀ alqiyama máa bọ́ sí ọjọ́ wo tiẹ̀ ní ọjọ́ alqiyama ayyana mursa nígbà wo ni ó ṣẹlẹ̀ qul innama ilmuha inda inda rabbi sọ fún wọn pé ìmọ̀ àsìkò tí alqiyama máa ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló wà la yujalliha liwaqtiha illa hu kò sẹ́ni kankan tó lè mọ ọjọ́ náà ọlọ́run ọba nìkan ló mọjọ́ òun thaqulat fi samawati wal ard bákan náà ó tiẹ̀ lé ó lé fún gbogbo gbogbo àwọn tí ń sẹ̀mí nínú sánmà àtilẹ̀ fún ọmọjọ́ oníjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama la ta'tikum illa bakta ìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yẹn ò ní wá àyàfi kó wá lójijì so kẹ́nìbọ̀dì okòókálùkù kó múra sílẹ̀ torí pé wíwá rẹ̀ ìwọ òjijì ni ọ wà yas'alunaka ka'annaka afiyyun anha wọ́n bi ọ́ léèrè gbígbà tó yẹ pé wọ́n náà ń ṣe adùn àti mọ ọjọ́ náà kó o lè sọ fún wọn kul innama ilmuha inda Allah sọ fún wọn pé ìmọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà walakinna akthara an-nasi la ya'lamun sùpọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn àmà. So, bákan náà ọlọ́ni yasaluka naasu ani saacati kul inama cilmuha cinda allah wama yudirika lacala saacata takunu qariba àwọn èèyàn bí ọ léèrè ìjọ wo níjọ gbẹndẹ alqiyama sọ fún wọn pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọba ló wà kìámọ gan ti súnmọ́ báyìí ẹ mọ̀ so aya náà túmọ̀ sí pé anna saacata la yaclamuha illa allah waxda kò sẹ́ni kankan tó mọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àfi ọlọ́run ọba nìkan inna allaha indahu ilmu sa'a ọlọ́run ọba ní ìmọ̀ ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama ń bẹ lọ́dọ̀ rẹ̀. ìdìde anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú bẹ̀rù wípé bóyá ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó ó mú ó ṣe ishkal fún àwọn olùmọ̀ apá kan nínú àwọn olùmọ̀ báwo ni anabi sallallahu alayhi wa sallam ṣe máa rò pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó léyìí tó sì jẹ́ pé anabisa asala ń ròyìn àwọn àmì tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ síwájú ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama náà nígbà tí àwọn àmì yẹn ò tí ì ṣẹlẹ̀ kí ló fà á tí anabisa asala sì máa dìde pẹ̀lú bẹ̀rù pé bọ́yá ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó nínú àwọn àmì tí anabisa asala sọ gẹ́gẹ́ bí oòrùn tí ó yọ níbùwọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí dábà tí ó dìde tí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí iná tí ó ṣẹ́yọ láti mashrik gẹ́gẹ́ bí dajjal àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí anabi sàlá sàlám ròyìn rẹ̀ gẹ́gẹ́ bí sham kó jẹ́ mùsùlùmí àti iraq àti misra gbogbo ẹni anabi sàlá sàlám pè ní àmì ìgbéǹde alqiyama ìjáde àwọn khawarij gbogbo ẹni anabi sàlá sàlám ròyìn kò tí ì sí kankan tó ṣẹlẹ̀ ńgbà náà bó wá ni anabi sàlá sàlám ṣe dìde pẹ̀lú bẹ̀rù pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó imaamu nawawi ó ní ìdáhùn táwọn afa dáhùn ni pé la'alla hadha al-kusuf kana qabla ilamu nabi sallallahu alayhi wa sallam bi hadhihi al-umur ipe kusufi bọ́yọ̀ ṣẹlẹ̀ síwájú kí ọlọ́run fi ma kí ó tó fi ma anabi sàlá ní àwọn àmì ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ wọ́n ní la'alla khashiya an takuna ba'da muqaddimatiha ipe bóyá anabi sàlẹm ó bẹ̀rù kọ́má yẹ pé àwọn ìṣẹ̀lẹ̀ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ síwájú gbẹ̀ndẹ̀ alkiyama bóyá kusufu wà nù ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé rawi tó gba àdìsí ọ̀hún gan wá fún rẹ̀ òun lòún rò ipe anabi sàlẹm bẹ̀rù kọ́má pé ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ni kì í ṣe pé anabi sàásàlà ló sọ pé òun bẹ̀rù pé kọ́ba jẹ́ pé ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ni irú bẹ̀rù yìí ó ti ṣẹlẹ̀ gbogbo ìgbà tí anabi sàásàlà bá rí ẹ̀fúùfù afẹ́fẹ́ tó le koko tí irú afẹ́fẹ́ tí ń súfèé tó bá ṣẹlẹ̀ anabisa asalam a máa bẹ̀rù kó jẹ́ pé ìjìyà ni gẹ́gẹ́ bí ìjìyà àwọn aad falamma ra'aw aridan mustaqbila awdiyatahum قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به so anabi sa salam a máa bẹ̀rù tó bá ríru àwọn àmì báyìí kó má jẹ́ pé ìjìyà ni ó gbẹ̀yìn rẹ̀ so ìdínú tí anabi sa salam fi dìde pẹ̀lú ẹ̀rù jẹjẹ láti lọ dojúkọ ọlọ́run ọba láti lọ bẹlọ́n láti lọ tọrọ àforíjì kó má jẹ́ pé lẹ́yìn khusuf yẹn ìtìyà ló máa gbẹ̀yìn ẹ̀ now qawluhu fasalla binnas lànàbí sàásàlà bá kírun fún àwọn èèyàn níbi àdìsí Abu Musa ó ní hatta atal masjida faqama yusalli títí anabi sàlẹ̀ wá sí mọ́sálásí ló bá dìde ló bá bẹ̀rẹ̀ sí kírun àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapẹ̀nu níbi sífà ìkírun kùsùfù báwo ni àṣẹ ń kí àwọn àdìsí tó wá nínú sahihain àwọn èyí tó pọ̀jù náà ni pé rákà méjì ni anabi sàn sẹ́lẹ̀ ń kí ó sì ṣe rùkú lẹ́ẹ̀mejì ní gbogbo rákà ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ló ṣe sujud lẹ́ẹ̀mejì ní gbogbo rákà ẹyọ kọ̀ọ̀kan ó wá parí kùsùfù ní rákà méjì rùkú mẹ́rin sùjádà mẹ́rin ṣùgbọ́n àwọn àdìsí mi wa tó ní àyìnbí sàn sálẹ̀ ṣe rúkú lẹ́ẹ̀mẹ́ta ní gbogbo rákà ẹ̀yọ kọ̀ọ̀kan omi wá wípé àyìnbí sàn sálẹ̀ ṣe rúkú rákà mẹ́rin àmì rúkú mẹ́rin ní gbogbo rákà ẹ̀yọ kọ̀ọ̀kan gbogbo eléyìí náà sì ni àdìsí tí ó jọjú kò sí ti alẹ́ tì sẹ́yìn ó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn àfa inú wọn Sheikhul Islam Ibn Taymiyyah òun èyí ni pé ó tẹ èyí tó ní rákà méjì rùkú méjì ó tẹ̀rí lórí àwọn ìyókù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn ọ̀gbà torí pé ẹ̀rí tòun ni pé ẹ̀ẹ̀kan ṣoṣo ó ní kùsùfù ṣẹlẹ̀ lẹ́yà Ànábì sallallahu alayhi wa sallam kò sì sí ẹ̀rí tó fi hàn pé ẹ̀ẹ̀kan ṣoṣo ló ṣẹlẹ̀ àwọn afáàmì tiẹ̀ ń think otherwise sí pé eh, kùsùfù yẹn ó máa ń ṣẹlẹ̀ lẹ́yà mẹ́yẹ ìgbà lọ́dọọdún ìgbà míì láyé míì tó bá tiẹ̀ pọ̀ ó lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì lọ́dún so yóò wá yóò lè kájọ́ pé anabi sàlá lo ọdún mẹ́wàá ní Madina kùsùfù yẹn ẹ̀ẹ̀kan péré lọ́sẹ̀ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn àdìsí tí wọ́n mú wá ó fi hàn pé ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ jẹ́ kan lọ ìgbà míì anabi sàlá yóò kíra káà méjì rúkú méjì ìgbà míì ó kíra káà méjì rúkú mẹ́ta ìgbà míì ó kiraka méjì ruku mẹ́rin wọn á ní ó lè jẹ́ pé bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ bó ti lágbára tó torí pé ńgbà míì ìmọ́lẹ̀ oòrùn yẹn ni ó dínkù ìgbà míì yóò tiẹ̀ lọ pátá ní ti gbogbo ayé ó dúdú gẹ́gẹ́ bí ètò ṣẹlẹ̀ ní àsìkò anabi sallallahu alayhi wa sallam so ìyẹn fi hàn pé irú yẹn síwájú kó tó kí ìmọ́lẹ̀ yẹn tó padà yóò pẹ́ èyí tí ìmọ́lẹ̀ rẹ̀ bá dínkù síwájú kó tó padà kò ní pẹ́ tó ètí ìmọ́lẹ̀ rẹ̀ lọ pátápátá so wọ́n sì máa kírun yẹn wá kọ́ntínú àti máa kírun yẹn títí tí ìmọ́lẹ̀ òòrùn yóò fi padà ni so ìdínú tó fi jẹ́ pé rùkú yẹn àti sùjúdù yẹn wọ́n yàtọ̀ síra wọn wallahu alam so ọ̀rọ̀ rẹ̀ tó ní حتى أتى المسجد فصلى بالناس النبي صلى الله عليه وسلم واسي مسلاسي أكين بلوان إليه في صلاة الخسوف أما كني ني مسلاسي رواية مي ني رواية عائشة أني خصفت الشمس في حياة النبي صلى الله عليه وسلم فخرج إلى المسجد فصلى الناس فصف الناس وراءه فكبر إبي النبي صلى الله عليه وسلم نباتي خسوف يسلي anabi lọ sí mọ́sálásí àwọn èèyàn ṣe wọ́n tún sáwú lẹ́yìn rẹ̀ wọ́n wá ṣe kábàrà léyìí tó fi jẹ́ pé wọ́n kírun yẹn ní jamaani ṣùgbọ́n wọ́n ní èyí tó dáa jù òun náà ní ká kí ní jama ní mọ́sálásí tá a ti ń kí kò sì sí aburú ká nínú ilé wa ní níyàtọ̀ kó ń kálukú kí pẹ̀lú àwọn fámìlì rẹ̀ nínú ilé kò sí aburú nù ẹ̀ so tí àwọn bá sílẹ̀ ká kí ní mọ́sálásí tá a bá ní àwọn limam tá a lè pè wájọ ní mọ́sálásí láti kírun kùsùf yẹn ká kí mọ́sálásí ló dáa jù tí ò bá wá sí kónkálùkù kó ṣe ìyànjú rẹ̀ nínú ilé rẹ̀ bákan náà nínú àdìsí ó fi hàn pé sọláàtúl kùsùf yẹn wọ́n máa ń kí pẹ̀lú àmì wọ́n máa ń kí ní àsìkò tó gùn dáadáa wọ́n á ṣe rùkú rùkú tó gùn wọ́n á ṣe sujud sujud tó gùn so gẹ́gẹ́ bí ó ti wá nu hadith abi musa yìí tá a kà sẹ́yìn faqama yusalli bi atwali qiyami wa ruku'in wa sujudin ma ra'aytuhu yaf'alu fi salatin qat ìpè anabi sàlám ló bá dìde ó kírun pẹ̀lú dúró tó àti rùkú tó àti sujud tó a ò rí kó kírun bá ń rí àwọn àwọn afáàmì wọ́n ní wọ́n ṣe takdir súra tí anabi sàlá ká ní gbogbo ìdúró yẹn wọ́n ní ó lè jẹ́ pé rọ́kà alákọ̀ọ́kọ́ ó ka súratul baqara rùkú ẹlẹ́ẹ̀kejì ẹni pé tó bá kọ́kọ́ kéwú alákọ̀ọ́kọ́ yóò ṣe rùkú yóò pẹ́ ní rùkú rẹ̀ yóò tún dìde yóò tún kéwú so kéwú ẹlẹ́ẹ̀kejì ìdú ẹlẹ́ẹ̀kejì ó ka súratu alimran so lẹ́yìn náà ruku ẹlẹ́ẹ̀kẹta ní súra ẹlẹ́ẹ̀kejì ní raka ẹlẹ́ẹ̀kejì wọn lọ ka bíi maida kò sí hadith kan tó sọ àwọn súra tí anabi sàlẹ̀ wọn kàn ń ṣe takdir ni wọn ní raka ẹlẹ́ẹ̀kẹ àmì ruku ẹlẹ́ẹ̀kẹrin ọkà bíi anfal so gbogbo eléyìí tá a bá sí wọn jọ àti àsìkò tí a lò nínú ruku àti àsìkò tá a lò ní sujud àti bí anabi sàlọ sàlám bó ṣe máa ń kéwú tí wọn máa ní ó máa ń ké lẹ́yọ ẹyọ ní àyà lẹ́yìn àyà sọ àwọn rí i pé àsìkò tó ń lò nínú irun yẹn kì í ṣe àsìkò kékeré ìdí nu tó fi jẹ́ pé àwọn sàhábà àwọn míì wọn ní ó ń rẹ àwọn débi pé ẹlòmíì àwọn míì ń da omi sórí ni gẹ́gẹ́ bí Ummu Salma bó ti sọ pé ńgbà tó ń wá sọ́dọ̀ Aisha tó ń bá wọn tí wọn kírun òun ṣe ìṣára pé kí ló dé lọ́wọ́ ànáwó sókè pé ọ̀ rí ni ah, ṣé ìṣẹ̀lẹ̀ ni lòun náà bá lọ́ bá sálọ àlá ló bá jọ nìwọ̀n ó ní in òun ò lè gbé àgbà tó ń bẹ̀rẹ̀ sí da omi sórí so eléyìí fi hàn pé àsìkò tó ń lò nínú irun náà àsìkò tó pẹ́ ni. now ó ní fakhataba nasa fahamidallah wa athna alayhi anabisa asalam bá ṣe khutba fáwọn èèyàn ó dúpẹ́ fọlọ́run ó yin ọlọ́run ọba wọ́n ní eléyìí ó fi hàn pé lẹ́yìn irun a ó ṣe khutba ní irun kusuf wọ́n ní sunna ni fún imam lẹ́yìn bàtà bá kírun tán kó ṣe khutba kó ṣe nasiha fáwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní khutba ẹ̀yọ̀ kan ni kì í ṣe bí khutba jima èyí tá a ṣe lákọ̀ọ́kọ́ tá a jókòó tá a tún dìde ṣe ẹlẹ́ẹ̀kejì khutba ẹ̀yọ̀ kan kò so ni bíi irun eid gẹ́gẹ́ bí àti kásẹ́yìn eléyìí ni madhab imam shafi'i ah, bákan náà wọ́n ní n dáa jù lọ́jọ́ náà òun kí imam kó rán àwọn èèyàn létí ijó gbẹ̀ndẹ̀ alqiyama kó dẹ́rù bà wọ́n lọ́jọ́ torí ọjọ́ àkójọ kó kọ́ wọn ní irú àwọn fìtínà tí ó wáyé nínú kábàárì téèyàn bá kú tán àti àwọn ìbéèrè táwọn màláìka tó ń bi léèrè níjú kábàárì rẹ̀ gbogbo eléyìí ó ní ẹ̀kọ́ tí anabi sallam kọ́ wa nínú irun kusuf tí a bá wo àwọn khutba tí anabi sallallahu alayhi wa sallam lápèjúwe rú ẹ̀ èyí tí asma ìyàwó anabi sallallahu alayhi wa sallam tó gbà wá hadith aisha ó ní lẹ́yìn ìgbà tí anabi sallam dúpẹ́ fọ́lọ́run tó yin ọlọ́run ọba ló wá ní ma min shay'in lam akun urituhu illa ra'aytuhu fi maqami hadha ipe kò sí nǹkan kan tó yẹ pé tẹ́lẹ̀ mi ò tí ì rí àfìgbà tí wọ́n fi hàn mí nínú níbi tá a ti dúró tá n kírun yìí hatta aljannata wan bẹ́ẹ̀ ni mo rí aljanna mo rí iná onífa uhiya ilayya annakum tuftanuna fi quburikum wọ́n ṣe wáàyí fún mi níbi tá a ti dúró tá a ti ń kírun ni wọ́n ṣe wáàyí fún mi pé a ó fìtínà yín nínú kábàrí yín mith a ó qariba min fitnati masihi dajjal ní fìtínà tó tóbi ó ju ti masihi dajjal lọ àbí kò tiẹ̀ súnmọ́ níbi fìtínà náà wọ́n máa bìyàn léèrè ma ilmuka bi hadha ar kí ni tó ọmọ nípa arákùnrin yìí arákùnrin yìí ẹni pé anabi sallallahu alayhi wa sallam àmọ́ múmìnì tó ní yaqini nípa ọlọ́run ọba àtijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama yóò ní huwa muhammadun rasulullah jaa'ana bil bayyinati wal huda ó ní òjíṣẹ́ muhammad èyí tó mú àlàyé tí ò sí ìrújú nú ẹ̀ pẹ̀lú fa ajabna wattaba'na adalóhùn a sì tẹ̀lé yóò wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n tún wá sọ wọ́n ní sókè ìwọ máa sùn rẹ bó ti wù ọ́ a ti mà tẹ́lẹ̀ a kàn tún fẹ́ dájú ni pé ẹni rẹ ni ọ́ wọ́n wà ní ìtọ́jẹ́ múnáfìkì àbí káfìrí wọ́n bi léèrè kí ni tọ́ ọmọ nípa arákùnrin yóò ní la adìrí ò tiẹ̀ mọ̀ sami'tu an-nasa yaquluna shay'an faqultu mo gbọ́ táwọn èèyàn ń sọ lèmi náà sọ so eléyìí wà nù khutba tí anabi sallallahu alayhi wa sallam ṣe nínú hadisi asma riwaya mi wọn nígbà tí anabi sallallahu alayhi wa sallam parí irun yìí ó ṣàlàyé fún wọn pé qaddanat minni aljannatu hatta law ijtaza'tu alayha ijtara'tu alayha laji'tukum bi qitafin min qitafiha ipe wọ́n fi iná hàn mí à wọ́n fi àlìjánná hàn mí ó sì súnmọ́ mi débi pé tí n bá tiẹ̀ fẹ́ mú nǹkan díẹ̀ nínú àwọn ìgbádùn àlìjánná dání tẹ́wọ́ pé mo mo mo ní agbára àti mo ní ìbá kúkú mo wá fún yín kẹ́rì. bẹ́ẹ̀ náà ni wadanat midni annaru hatta kultu ay rabbi wa ana ma'ahum fa idha imra'atun ipe wọ́n tún fi iná wọ́n fi hàn mí riwaya mi wọ́n ní anabisa sallam nígbà tí wọ́n ń kírun yẹn dání wọ́n tán kírun yẹn lọ anabisa sallam rìn sí ẹ̀yìn lásìkò díẹ̀ ló tún rìn síwájú wọ́n ní anabisa sallam ní àsìkò tí wọ́n fi jahannama àmínú mọ wá sásẹ̀yìn kí kó má jẹ́ pé ooru náà yọ bà mí láyé yẹn ni mo ti rí arábìnrin kan takdishuha hirratun tí olóńgbò tó ń ya ẹ̀jẹ̀ ní gbogbo ojú kúntù màṣánu hàdí mo wá bi léèrè mo bi wọn léèrè pé kí ni tó mú arábìnrin tó lógbò ń ya lójú kọlu habasatha ó ní arábìnrin tí ó mú olóńgbò tó ṣe mọ́lé matat ju'an títí ó fi kú pẹ̀lú ebi la at'amatha wala arsalata ta'kulu min hashaishil ard kò fi ilẹ̀ kọ́ lọ jẹ nínú tí ó wà ní ilẹ̀ ẹlẹ̀ bí àwọn koríko àbí àwọn àwọn àwọn insect ilẹ̀ ẹlẹ̀ tí ó lè tí ó lè máa jẹ ó ṣe mọ́lé kò fún lóúnjẹ kò fún ní mímu títí ó fi kú. riwaya mi ti riwaya Jabir ó ní hatta ra'aytu fiha sahibatul hirra. التي ربطتها فلم تطعمها ولم تدعها تأكل من خشائس الأرض حتى ماتت جوعا ipe wọn fi hàn mí arábìnrin tí ó mú olóńgbò tó ṣe mọ́lé tí ò fi ilẹ̀ láti lọ jẹun fún rẹ̀ àbí kó n tiẹ̀ fún lóúnjẹ títí ó fi kú pẹ̀lú ebi eléyìí ni àwọn àpèjúwe khutba anabi sallallahu alayhi wa sallam ní salatul khus àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu níbi khutba yìí ṣé khutba lànàbí ṣe ni àbí wáàzì khutba ni àbí wáàzì ibn abdulbar wọ́n ní imam shafi'i òun lórí pé khutba ni imam ó ṣe gẹ́gẹ́ bí khutba idain gẹ́gẹ́ bí khutba eid bẹ́ẹ̀ ni imam ó àwọn míì nínú apá míì nínú àwọn ulama wọ́n ní kì í ṣe khutba èyí tí ó létò gẹ́gẹ́ bí kótóbà jimá àti ìdẹ́yìn wọ́n ní wáàzì ni yóò ṣe wáàzì fáwọn èèyàn yóò dẹ́rù bà wọ́n nípa ọlọ́run ọba yóò yóò yóò yóò yóò yóò ṣe ojú kòkòrò fún wọn nípa láti fi iṣẹ́ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wọ́n ní òdí ni pé nígbà míì khutba àmì wáàzì wọ́n máa ń pè ní khutba wọ́n lẹ́rìí àwọn ní hadisi Anas ibn Malik ó ní nadarna nabiya sallallahu alayhi wa sallam dhata laylatin hatta kana shatru layli yablughu adúró de anabi sallallahu alayhi wa sallam lálẹ́ ẹjọ́ kan torí àti wá kírun Aisha débi pé alẹ́ sì fi pín méjì anabi sallallahu alayhi wa sallam kò jáde nígbà tó máa jáde fasalla faja fasalla lana ló bá wá kírun fún wa thumma khatabana lẹ́yìn náà ló ṣe khutba fún wa so níbi wáàzí ni anabi sàlá sàlám ṣe fún wa wọ́n pè ní khutba torí ọwọ́ ní anabi sàlá sàlám sọ fún wa ni pé ala inna nasa qad sallu thumma raqadu wa innakum la tazaluna fi salatin man tazartumu ipe ẹgbọ́ àwọn èèyàn wọ́n ti sùn wọ́n ti kírun tí wọ́n sì ti sùn ẹ̀yin tẹ́ ń dúró de run ọlọ́run bá wọn máa fún yọ máa kọ́ ládàá yìí pé ẹ̀ ń kírun ẹ̀ ń kírun lópin ìgbà tẹ́ ẹ̀ bá ń dúró de àti kírun ni so eléyìí ni wọ́n pè ní khutba bẹ́ẹ̀ ni àwọn àpèjúwe míì wà tó pọ̀ nínú àwọn hadith tán pé wáàzì ní khutba ala kulli hal imam yóò ṣe wáàzì fún àwọn èèyàn àpè ní khutba àpè ní khutba yóò ṣe wáàzì fáwọn èèyàn nípa ọlọ́run ọba àti ìjọ gbẹ̀ndẹ̀ alqiyama lẹ́yìn náà àdìsí náà sọ pé inna shamsa wal qamara ayatani min ayatillah oòrùn àtòṣùpá àmì ni nínú àwọn àmì ọlọ́run ọba ọlọ́run ọba sọ nù alqur'an wa min ayati laylu wan naharu wash shamsu wal qamar la tasjudu lish shams wasjudu lillahi alladhi khalaqahun in kuntum iyyahu ta'budun ipe a oorun tẹríhun àti òṣùpá i mean alẹ́ àti ọ̀sán oorun àti òṣùpá àmì ni nínú àwọn àmì Ọlọ́run ọba torí ìdí èyí ẹ má fi orí kanlẹ̀ fún oorun àbòṣùpá Ọlọ́run ọba nìkan ni kẹ́ forí kanlẹ̀ fún torí pé òun ni ọba tí ó dá oòrùn náà lọ́ba tó dá òṣùpá tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ o ọlọ́run ọba lè bá ń jọ́sìn fún so àwọn àyà wa nínú alukur'ani tó pọ̀ tó fi hàn pé alẹ́ àtọ̀sán àmì ni nínú ẹ̀ waja'alna al-layla wan-nahara ayatayn ọlọ́run bá ní àfi àṣẹ alẹ́ àti ọ̀sán àṣẹ wọn ní àmì méjì famahawna ayatal-layl àwa dín àmì alẹ́hùn èyí tí ń ṣe òṣùpá adímọ̀lẹ́ kù wàjálnà ayẹ̀tẹ̀ nahar mubusirọ̀ àwa ṣe àmì ọ̀sán léè tó jẹ́ òòrùn àṣẹ ní àmì tó yẹ pé ó ń kálukú ọmọ ọ̀rọ̀ ń kálukú ẹ̀ máa ríran kò sí tí ó pamọ́ fún yín gbà náà litabtagu fadlan min rabbikum torí àti máa wá ìkẹ́ ọlọ́run ọba walita'lamu adada sinina wal hisab torí àti máa ma àsìkò òǹkà ọdún àti òǹkà oṣù òǹkà ọjọ́ àwọn kí la fi mọ̀ alẹ́ àti ọ̀sán náà ni òṣùpá àti oòrùn wa kulla wa kulla shay'in fassalnahu tafsila gbogbo nǹkan la ṣe àlàyé rẹ̀ ní pérépéré tí ò sí rújú nù so ọ̀rọ̀ anabisa sallam tó ní inna shamsa wal qamara ayatani min ayatillah ipe àmì ni nínú àmì ọlọ́run ọba ok àwọn tí wọ́n ní ìmọ̀ geography wọ́n máa ń sọ àsìkò tí kùsùfù yẹn máa ṣẹlẹ̀ so ntaama ipe yóò ṣẹlẹ̀ báwo ló ti jẹ́ àmì kùmá so tó bá yẹ pé ni ó ní ohun tí a mà tọkàn sàdéédé ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn kan sọ àsìkò tí ó ṣẹlẹ̀ yóò sì ṣẹlẹ̀ lásìkò náà àwọn àfa wọ́n ṣe ìdáhùn lórí irú àwọn ìbéèrè báyìí wọ́n ní hilal èyí ni pé kí ni wọ́n ń pè naam ìlésù àbí naam ṣé ayé mọ̀gbà tí ó yọ ama máa ń mọ ẹni tí ń bá ń ka oṣù yóò ti mọ̀ pé oṣù lónìí twenty eight ni so ó likely kí ah, ìlẹ́sù kó yọ lọ́la àbọ̀túnla so eléyìí sọ́yà yọ sọ́yà yọ oṣù páńkó ní àmì ọlọ́run ọba kò yọ kúrò àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ lónìí nísìsiyìí tí òjò bá sú a pé àmì ni tó fi hàn pé òjò ọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá ti program rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá program kùsùfù yìí torí pé gbogbo ìgbà tí ẹ bá gbọ́ pé wọ́n ní yóò ṣe kùsùfù ó máa ń ṣẹlẹ̀ ní ìparí sùn yálà twenty nine àbí thirty gbogbo ìgbà tí máa ń ṣẹlẹ̀ nìyẹn kò ṣẹlẹ̀ láàrin oṣù rí oṣù òṣùpá eh, ò kì í ṣe ti December àbí November wọ́n dì ní èdí ni pé òṣùpá yẹn ó máa ń sápamọ́ ní àìdá twenty eight àbí twenty nine tí oṣù bá máa jẹ́ twenty nine á sápamọ́ twenty eight tóṣù bá máa jẹ́ thirty á twenty nine wọ́n ní àsìkò yẹn gan-an ni khusuf ash ló máa ṣẹlẹ̀ bákan náà khusuf al òun á máa ṣẹlẹ̀ ní ayamul bid ni kò ṣẹlẹ̀ ńgbà míì rí ayamul bid ló máa ń ṣẹlẹ̀ wọ́n ní ìdí ni pé oòrùn yẹn ó ní ìmọ́lẹ̀ òṣùpá yẹn rìflẹ́tì ìmọ́lẹ̀ ni wọ́n lóòrùn ó jẹ́ bí òṣùpá ó jẹ́ bí àtùpà then ah, eh, òṣùpá òun jẹ́ bí glass tí ìmọ́lẹ̀ bá wọ ara rẹ̀ òun ó reflect so tá a bá tiẹ̀ wá ṣe tàgídìrì pé lóòótọ́ lóòótọ́ eh, ayé kúrọ̀ wí ni bó tilẹ̀ jẹ́ pé àwọn àfa mi nú àwọn àfa Islam wọn ò gbà tá a bá ṣe bẹ́ẹ̀ tó ọlọ́run ti program ẹ̀ torí pé oòrùn òun sáré ju òṣùpá lọ so yóò ní àsìkò tí oòrùn ó wà lókè òun kálukú ló ní ọ̀nà kì í ṣe pé wọ́n ń papọ̀ so yóò ní àsìkò tí oòrùn yóò wà ní òkè tí òṣùpá wà ní ìsàlẹ̀ so reflection tí oòrùn tí òṣùpá òṣùpá ń gbà láti ara oòrùn kò ní rí ó ní i mean uh, kí ló kọ rẹ̀ uh, ìmọ́lẹ̀ òṣùpá yẹn yóò wá dínkù àbí kò tiẹ̀ lọ pátápátá wallahu alam wọ́n ní ìyẹn kò mú kú òkọ mọ jẹ pé aya Ọlọ́run ọba ni aya Ọlọ́run ọba náà ni gẹ́gẹ́ bí àwọn nǹkan míì nínú aya Ọlọ́run tá a mọ̀ ipe ń ṣẹlẹ̀ lójoojúmọ́ kò sí mú kọ mọ jẹ pé aya Ọlọ́run ọba ni torí pa àmọ́ bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n mímọ àsìkò ilé ilé sùn òǹkàlùkù ló lè mọ̀ fẹ́ntì bá ń ka ọjọ́ ṣùgbọ́n mímọ̀ àsìkò ìgbà tá a máa ṣe kùsùfù yẹn kì í ṣe gbogbo èèyàn ló lè mọ̀ àfi àwọn tó bá ń ṣe hisab ilmi hisab tó ẹni ọba ṣe tó bá mọ̀ eléyìí ò mí ni pé òun mọ̀ gaib ó mọ̀ ìmọ̀ kọ̀kọ̀ so èyí ni àlàyé tí àwọn afa ṣe pàápàá jùlọ Sheikhul Islam ibn Ibn Taymiyyah. um, náà ọ̀rọ̀ rẹ̀ tó ní yukhawifu Allahu bihima ibada ọlọ́run ọba a máa fi dẹ́rù ba àwọn ẹrú ẹ̀ ni ọlọ́run ní wa ma nursilu bil ayati illa takhwifa a kì í rán àwọn àmì àyàfi torí àti dẹ́rù ba àwọn ènìyàn ọlọ́run ní wa ka'ayyin min ayatin fis samawati wal ard yamurruna alayha wa hum anha mu'ridun mélòó ni nínú àwọn àmì táwọn èèyàn ń lọ tí wọ́n ń bọ̀ àmì sánmà àti ilẹ̀ táwọn èèyàn tó ń kéré kọjá rẹ̀ tí wọn ò tiẹ̀ tí wọn ò tiẹ̀ tí wọn ò wòye sí pẹ́ẹ́pẹ́ẹ́ wọ́n sọjú nù bí ìgbà tí wọn ò rí so àwọn àmì yẹn wọ́n pọ̀ ọ̀sán alẹ́ oòrùn òṣùpá àwọn òkúta ńláńlá tọ́lọ́run bá ti fi de ilẹ̀ mọ́lẹ̀ àwọn òkun omi ńláńlá táwọn èèyàn ń rí lójoojúmọ́ ńkọ́ àwọn agi àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ọlọ́run bá dá sórílẹ̀ ayé àwọn èèyàn tó ń kú kọ́ lójoojúmọ́ àbí àwọn ẹranko àti àwọn nǹkan ọ̀gbìn tá à ń rí ní gbogbo ìgbà gbogbo wọn pátá àyà ni nínú àwọn àyà ọlọ́run ọba àwọn ẹ̀fúùfù tí ó wà tí ó wà flọ́ọ̀ṣì ìlú tí ó wo gbogbo ilé tí ó wo gbogbo nǹkan tí ó pa àwọn èèyàn lọ gbogbo ẹ̀ náà ayé ọlọ́run ọba àwọn èèyàn sì ń rí i tó yẹ pé gbogbo ẹ̀ ni wọ́n ń ré kọjá rẹ̀ tí wọn ò bìkítà eléyìí ó fi hàn pé musiba bá wa òun ni pé ntí àwọn western western world tó ń fẹ́ ká fi mọ̀ pé gbogbo orú àwọn nǹkan báyẹn kì í ṣe àwọn nǹkan tí a lè a lè kà kún bẹ̀t islam ní kàkà kún anabi sàlá sàlám nígbà tó ṣẹlẹ̀ ó dìde débi pé wọ́n rò pé bóyá ó ń bẹ̀rù kí alikiyama ó má ni níbi tó ti ń lọ sí mọ́sálásí gan aṣọ rẹ̀ rí dáa tọ́wọ̀ wọ́n padà wàá mú bá a ní ó ti jábọ́ tá anabi sàlá sàlám ọ̀ma nígbàtí anabi sàlá ń kírun gbogbo àwọn sàábì anabi sàlá lẹ́yìn rẹ̀ wọ́n ń sunkún lẹ́yìn ìgbà tí wọ́n kírun tán tí anabi sàlá ń ṣe khutba gbogbo wọn ẹkún ni wọ́n ń sun bẹ́t eléyìí lónìí a ó rí nígbà tó bá ṣẹlẹ̀ àwọn tí wọ́n lu music wọ́n ń lu music lọ àwọn tí wọ́n wà nínú pati wọn wọ́n ń ṣe pati wọn lọ àwọn tí wọ́n wà níbi àwàdà wọn wọ́n ń ṣàwàdà wọn lọ ẹ ní rí àwọn èèyàn tán lọ tán bọ̀ tán wọnú mọ́ṣáláṣí lọ àwọn míì nínú àwọn mùsùlùmí gan wọ́n mú ansẹt àwọn náà máa yá wọ́n máa ya khusuf torí pé kí ni wọ́n fi hàn wá pé kì í ṣe nǹkan kan tí ó ṣe bàbàrà bẹ́ẹ̀ anabi sàlá sàlá ní àyà ni nínú àyà ọlọ́run tí àyà wọn bá wá dé ṣé ọlọ́run anabi sàlá sàlá wọn sọ pé ìjìyà ni nínú ìjìyà ọlọ́run ṣùgbọ́n a mọ ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àkúkú mà àwọn tí wọ́n rí ẹ̀sùn jò tí wọ́n rò pójò ní ọ̀rọ̀ ńgbà tí ọjọ́ tó wá rọ ìjìyà lé wọn lórí ńkọ́ kí ni táwa mọ̀ lẹ́yìn ìgbà tí kòsùfin yẹn tó bá ṣẹlẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àkúkú mà ṣùgbọ́n n tí àwọn àdáwòlè Islam tí wọ́n fẹ́ ká mọ̀ ni pé kìí ṣe nǹkan kan òun náà sì ni àwọn náà wà lórí ẹ̀ ọlọ́run ọba kó tún wá ṣe ó dàbí pé a ó dúró lórí eléyìí up till now àti ìparí hadith ọ̀hún so tọ́lọ́run bá ṣe kíní fún wa inshallah náà.